àwa níyọ̀ yín. iyọ̀ wa. tẹ́ ẹ̀ bá rí wa ẹ̀ lè sun. àníyọ̀. ẹ níyọ̀. ẹ gbà mí. àwa níyọ̀ yín. ẹ bá rí ẹ lọ́sẹ̀ lọ. sọ pé iyọ̀. iyọ̀. àwọn ah, dé lóhùn. iyọ̀. <laughs> àwa níyọ yín àwa níyọ yín ẹ̀yin bá lè lẹ́sẹ̀ gbọ́ àwa là ń jẹ́ kó dùn ẹ̀yin bá lè lẹ́sẹ̀ gbọ́ àwọn ní ìgbà ayé. tá a bá ń sọ lẹ́ẹ̀kan sí ọ̀sẹ̀ pé kínní torí yín náà làwa náà ṣe ń ṣe wàhálà la ṣe. nígbà bá ń ṣe wàhálà dẹ́ ṣe làlà kókó fẹ̀fẹ̀ lójú títì ló sì jẹ́ pé gbogbo ohun tí ẹ̀mí ṣe lójú títì tẹ̀mí ń rè lórí ọ̀nà tẹ̀mí ń gbé kọjá tó jẹ́ ohun èlò ìpalára fún ojú wa kí ẹ pé à ń gbìyànjú láti mọ ojú kúrò ṣùgbọ́n kí olúwa kí ó ràn wá lọ́wọ́ àti ìpinnu wa kó ràn wá lọ́wọ́ mo ń ro bí àwọn ọkùnrin nàìjíríà especially lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń gbàwẹ̀ àgbáyọrí. àbẹ́ mi kò rọrùn ẹ̀yìn ń gbàwẹ̀ kó gbàwẹ̀ kó gbàwẹ̀ kó bó ilé wa kó rí ọ̀gọ̀gọ̀ yóò kọ́kọ́ tọrọ astagafurila ẹ̀ yóò kọ́kọ́ tọrọ astagafurila ẹ̀. astagafurila ẹ̀mí na ṣe ìtàn ní rajiv. bẹ́ẹ̀ dori. torí ọmọ èkó yìí. oge yìí náà ni. oge yìí ni oge ni bá a bá wò sákùn rẹ̀ dáadáa á rí i pé pọ̀ náà ọmọ èkó yìí ọmọ yorùbá ni ó sì yẹ kí wọ́n wá láti lè eré ṣùgbọ́n wọ́n kàn decide láti fẹ́ yàtọ̀ ara wọn. nítorí yín náà ni. wọ́n bá ṣe do kọ́mọ̀jẹ́ dorí wa. ó ṣàlẹ́ mi náà tí mo ní mo fẹ́ pàwọ̀dà rọ ìbúdó bá pàwọ̀dà bó ti dúdú báyìí tó ti make sense tó ti ṣe dúdú yẹmí tó ti fine tó ṣe ebony tó ṣe búrẹ́tì. bóyá kò tẹ́ lọ́rùn bóyá kò tẹ́ àwọn dádì lọ́rùn. ẹ ẹ má gbọ́ wa ẹ má gbọ́ wa lórí eléyìí ọlọ́run ayọ̀gbé ni mo fọ́ fún ẹ ọlọ́run ah, ajé ògùn rè ògùn rè mo fọ́. iye káwọn ọkùnrin náà máa sọ fáwọn obìnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀ pé máa pàwọ̀dà hmm, torí pé torí àwọn ọkùnrin míì àwọn obìnrin míì ṣe ń ṣe oge àṣejù pé ẹ bóra. ẹhẹ ìyẹn náà tún wà o. bẹ́ẹ̀ ni nà ń. ẹhẹ a jẹ pé ọkùnrin mi à máa sọ wípé ẹ báwo ni wọ́n ṣe wá rí báyìí. ó lè lóun fẹ́ bí obìnrin tó pupa hmm. èèyàn tó pupa á dẹ̀ máa torí ẹ̀ á lọ máa kówó ra àwọn nǹkan tí ò yẹ kó rà nítorí pé ó fẹ́ tẹ́ ọkọ ẹ̀ lọ́rùn àbó fẹ́ tẹ́ àfẹ́sọ́nà ẹ̀ lọ́rùn á mm, mm, mm. máa pàwọ̀dà kò dẹ̀ ń ṣe àwọ̀ tó mú wá láti àmútọ̀run wá. so nígbà mìíràn ọkọ ọkùnrin gan lè ti obìnrin láti ṣe irú òun bẹ́ẹ̀ yẹn eh, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà gan mo wò ó pé tọkùnrin bá ń ti obìnrin á jẹ́ pé nǹkan tó ti wà lọ́kàn obìnrin náà tẹ́lẹ̀ ìfẹ́ ni ah, ìfẹ́ ìfẹ́ ìfẹ́ fọ́dún pẹ̀lú sì tó ń sáré sọ fún mi sì pò fọ́ fún mi ó ní pé eh. mo ara mi sáré wálẹ̀ pé à ah, bọ̀bọ̀ ìfọ́ fún mi o. <laughs> ẹ̀yà ara rẹ̀ nígbà inú mi dùn bí mo ṣe máa tètè rí àwọn nìyẹn. ó ti wá gbà ń sìn pé eh. àwa ni yọ ayé eh, àwa ni yọ ọbẹ̀ sórí ìta tiẹ̀ wá sọ wá da tìfẹ́ tá a bá tiẹ̀ ní pé ó da ọ̀ bóyá tiẹ̀ àtúpàwọ̀dà èwo tún ni kíní cartoon àbí kíní mo pè lẹ́ẹ̀kan yẹn cartoon <laughs> nítorí ní sùúrù o láyà oge yẹn wà hmm láti ilẹ̀ dé ilẹ̀ láyé àtijọ́ mm. wọ́n ń kọ́ bí ìlànà tó bá mm. wọ ọwọ́ àwọn màmá wa mm, àwọn bàbá wa kankan ohun tó ń lò fún wọn lò fún ìdánimọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìdánimọ̀ láàrin ẹ̀yà kan sí ẹ̀yà mìíràn ó wá fi wá dàbí oge ṣùgbọ́n nísìnyí àṣejù ni àwọn ọ̀dọ́ wa àwọn àgbàlagbà náà ṣe wá rí àwọn ìyá mi àwọn ìyá tó jẹ́ pé má yiri ẹ̀ wò. àwọn ìyá gbòòrò kò síbi tí wọn ò lè kọ́ sí mm. ibi tó ti wá ń di oge àṣejù ni pé àwọn ibi tí à ń kọ́ sí lára wa pàápàá jùlọ àwọn sisi wa ibi tó ń dùn mí gangan nìyẹn àtàwọn ọkùnrin wa ibi tó ń dùn mí gangan nìyẹn nígbà tí n bá rí ọmọ obìnrin tó rẹwà tó make sense mm. ẹ̀rán alẹ́ ẹ gbọ́ mi dáadáa tí mo ra obìnrin tó make sense ẹ wo bí àwọn ìgbéni ṣe rí bó ṣe fine yìí bó ṣe fine make sense black black very fine. àwọn pupa náà fine na. àwọn pupa náà kí tí wọ́n rọ ọmọ pupa tó tún wọ́n make sense. kí wọ́n á ní bóyá kémi àti ẹ̀wá jọ wọlé kálá fẹ́ gbàdúrà kí wọ́n jẹ́ aṣọ eh, àdúrà tí a máa bọ́ṣọ ni pé àwa máa bọ́ṣọ bọ́ṣọ bọ́ṣọ <laughs> káwá débi kókó orí ibì kan tí ò yẹ kí irú ká tiẹ̀ máa yàwòrán àbí nǹkan nǹkan kó tiẹ̀ máa débẹ̀ ká dé àwọn apá àbì kan kó wá lọ jẹ́ pé wá ibẹ̀ ni máa ń bí mi sí torí máa ń bá máa rí báyìí orí mi ò tẹ̀lé ni tẹ̀lé ṣé si inu dídùn àbí tẹ̀lé sí bínú. Ah, kì í tẹ́ sí bínú. sori nǹkan tí mo sọ ń sìn. ara ah, mi ò mọ̀ gbọ̀n yìí. nǹkan tí mo. yóò mọ̀ gbọ̀n. nǹkan tí mò ń sọ nìyẹn pé torí ti ẹ̀yin ọkùnrin ni àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe ń ṣe oge àṣejù. ṣùgbọ́n mi ò fẹ́ mi ò ní mo fẹ́. sori ibi kan tó ibi tó wá ti wá ń ṣe àṣejù tó ti wá ń kó bá wọn ni pé bóyá ọmọbìnrin ṣùgbọ́n pé nígbà tí ìfẹ́ bá bẹ̀rẹ̀ àṣẹ̀ṣẹ̀ hm? bẹ̀rẹ̀ ìfẹ́ nìyàn kì í mọ̀ pé hm? a máa gbóná jọjọ. a máa yíyàn lórí. a wá lọ mú orúkọ olólùfẹ́ ó lè gbé sórí ibi. abalọkọ ti fẹ́ sórí okùn àyà rẹ̀. kó lè wà láyà ẹ̀ kó lè wà lọ́kàn ẹ̀. lọ́kàn ẹ̀ torí náà démi náà bá máa gbórí síbẹ̀ tí máa ṣe ibi fẹ́ á bá rọrùn fún mi láti gbórí. so that tó bá ti ń jí láàárọ̀ báyìí tó ń wà yẹ á máa lórúkọ yẹn bẹ̀ bá fẹ́ sùn lálẹ́ a máa rórúkọ ẹ̀ ń bẹ̀. nǹkan gidi ni nǹkan gidi ni. ọkọ ń ṣe fún yàwó yàwó ń ṣe fún ọkọ mm, mm, kò ń mm. ṣe ń pé bóyá nítorí pé bóyá èèyàn fẹ́. mo ti rí àǹfààní tó wà ń bẹ̀. tó wá rí àǹfààní disadvantage tó wá wà ń bẹ̀ disanfani tó wá wà ń bẹ̀ ni pé bóyá tó bá jẹ́ lọ́kọ láyà ni bóyá ẹnìyẹn wá kú àbí ẹnìyẹn wá kọ́lẹ̀ àbí tó bá yẹ pé àwọn aláfẹ́sọ́nà ni tó wá bèkì àti ẹ̀. tó dẹ̀ ti mú orúkọ ń dùn. ó ti kọ́ síbẹ̀ tó ti kọ́ sáyà. wàhálà bá dé báwo náà ṣe fẹ́ parẹ́ ṣọ́n fẹ́ gé iní àwí wọ́n fẹ́ gé ìdánù. wọn lè nílé gé ìdánù láì ní kánsà wọn nílé gé ìdánù ooo. ara disadvantage tó wà nínú oge àṣejù. àti wípé mo tún ṣe nínú ìwádìí mo rí wípé bí èèyàn bá ṣe tattoo eh, bó bá dín pé ó ń kọ tattoo ó ń ṣe oríṣiríṣi nǹkan tí ò yẹ kó ṣe pẹ̀lú àwọn ẹ̀yà ara kan tí wọ́n ní. Eh, tó wà sensitive mm, eh, tó fẹ́lẹ́ tó léwu. tó léwu béèyàn bá ń ṣe oríṣiríṣi nǹkan tí ò yẹ sórí irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa àìsàn ó máa ń fa kánsà nígbà mìíràn mo ṣe ìwádìí débẹ̀ mo rí pé fún ọ̀pọ̀ ènìyàn ó tẹ̀ lólórin kan tí mo mọ̀ tipẹ́tipẹ́ tó jẹ́ pé òun kì í ṣobìnrin ọkùnrin ní gbogbo ara báyìí ló fi ya tiẹ̀ sí. ó máa bò látòrí délẹ̀ ni látòrí délẹ̀ òun á máa fi ṣoge ṣùgbọ́n létà ni mo ṣẹ̀wá gbọ́ ó ní cancer of the skin. ó máa rí bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ ìwọ náà wò ní ọjọ́ ọjọ́ ọjọ́bọ̀ hmm. kọ́lá gbé dókítà wa tó ń sọ̀rọ̀ nípa hepatitis B hmm, ọjọ́ ìṣẹ́gun ọjọ́ ìṣẹ́gun tó ń sọ fún wa pé nípa ìbálòpọ̀ lásán hmm, gan wọ́n lè kó àrùn yẹn ṣó mọ̀ pé àwọn irinṣẹ́ tí wọ́n ń lò fún kínní tàtún tá à ń sọ yìí tó ń kan ẹ̀jẹ̀ ó ń kan ẹ̀jẹ̀ ó ń kan ẹ̀jẹ̀ tó yẹ pé tó bá ń ṣe báyìí á máa sun ẹ̀jẹ̀ Mm, mm. a máa gbogbo nǹkan náà dè ló níwọ̀ntúnwọ̀nsì kíní yẹn ní tòótọ́ ó fẹ́ dàbí fashion mm. ṣùgbọ́n téèyàn báyá ó kọ́ síbi apá ẹlòmíì lè ṣe cross tó fi jẹ́ àmì ìdáàbòbò ṣùgbọ́n tí ó pọ̀ jù tí òun ṣe ń pé ó wá ń ó ń ṣi káàkiri ara oge àṣejù tá à ń sọ ni pé ó wá ṣe kinní yẹn wá sílẹ̀ káàkiri ìgbà ayé wa ń rí tó bá tiẹ̀ jẹ́ pé o ṣe nítorí ẹnìkan á jẹ́ fún èèyàn yẹn nìkan a jẹ́ pé wàá nílò láti pa ibẹ̀ yẹn mọ́. fẹ́yàn kan ẹ dá ẹ ẹ dá tàtú yẹn òun ni làálì táwọn muslim máa ń lò hmm, hmm. pàápàá àwọn alájà yẹn tó bá ti ṣe tàtú yẹn báyẹn ẹtún àríwọ́ tún máa da hmm, ìjáàbù fún ọkọ wọn nìkan tó bá yẹ pé àwọn ọkùnrin wọn gan ń ṣe fún ìyàwó wọn nìkan ni kò ń ṣe fún gbogbo ayé. a jẹ́ wípé téèyàn bá máa ṣe oge ó gbọ́dọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsí ó dẹ̀ gbọ́dọ̀ ní ìdí pàtó téèyàn fi ń ṣe. bẹ́ẹ̀ni sórí èmi báyìí ti mm. fẹ́ èmi mo fẹ́ràn nígbà tí mo wà ní kékeré mo fẹ́ràn bèbè dì hmm. bèbè hmm. wọ́n gbé bèbè síbí ah hmm. mo máa fẹ́ràn ẹ̀ o. ìyẹn ìlẹ̀kẹ̀ dì. bẹ́ẹ̀ni láyé àtijọ́ wọ́n fi ń ṣoge kódà wọn sọ pé àwọn obìnrin tó bá ti lọ sílé ọkọ ló máa ń wọ kíni bèbè yẹn nígbà yẹn tí gbogbo ẹ̀ máa máa sẹ́ sẹ́ sẹ́ sẹ́ sẹ́ sẹ́ sẹ́ báyìí tó yẹ pé tó bá ń jó tó bá ń jó láàfin ọba bóyá wọn ní ah. festive period kan hmm. tó bá ń ṣe pẹpẹpẹpẹ tí gbogbo ẹ̀ máa máa ah! ah. tọmọ ọba bá fẹ́ yàwó àwọn bèbè yẹn àwọn àṣẹ́ẹ̀dì àwọn àṣẹ́ẹ̀lẹ̀kẹ̀ wọ́n máa wá tò lọ báyìí wọ́n máa máa jó wọ́n máa ti fẹ́ àlàyé ayé ṣó ń gbá mi eh. mo wá nígbà ìgbèbè yẹn àǹtí mi kan ni ò jẹ́ ń lò. ok e, e ṣe ilé tó ń jẹ. kò fẹ́ ni kọ́lọ̀ bá mi fọ̀run kẹ́ hmm. ó lóun ò fẹ́ kí n lò mo bá lọ jìlò lọ́jọ́ kan ibi tí mo ti lọ jìlò la bá lọ sọ́nà ọjà lọ́jọ́ kan ni mo bá ní kí n sáré ṣe gá hmm. ibi tí mo ti bẹ̀rẹ̀ báyìí àti bẹ́ẹ̀ ẹ́ ìwọ ọmọ yìí mo ní ògbúdọ̀ lókínú àfi mm, mm, ló bá fàájà. láàrin ọjà. bẹ́ẹ̀ ni àtọ́dún yẹn ni mo ti ní ah, ó dàbí pé ó ní ojú kan tó fi máa ń wo àwọn èèyàn kọ̀ọ̀kan oh. ẹyin obìnrin tó bá fẹ́ lo ilẹ̀kẹ̀ mm, mm. kò ń ṣe fún gbogbo ojú láti rí ilẹ̀kẹ̀ dà tó bá lo ilẹ̀kẹ̀ fún ọkọ ẹ̀ nínú ilé bẹ́ẹ̀ni tó bá wà rọra wọ bóyá bomb shot ló wọ ni mm, ìyẹn ti kòtò gbéńgbé ẹ kò tiẹ̀ ṣe táìmù kòró yìí ìyẹn ti kòtò gbéńgbé tí mórí èèyàn ń. nínú ilé hmm. ara advice ta fún àwọn obìnrin pé ní táìmù tí kòró wà ní nàìjíríà yìí kò ṣègbà tẹ́tí màmá fún gun mọ́kọ yín pé o ṣe báyìí fún mi ìsìn ni kó mórí ẹ̀ wálé kó di bàbá bẹ̀ kó jókòó síbẹ̀ tóbìnrin bá rọra lo bèbè yẹn nínú ilé ah. tó rọra wọ ṣòkòtò péńpéle tó rọra ń ṣiṣẹ́ tó ń gbálẹ̀ tó ń ṣiṣẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ á máa a máa máa sẹ́. a máa máa sẹ́. àwọn sobilá. ìkọ̀kọ̀ tí mo tún láìkì <laughs> ni ilẹ̀kẹ̀ tẹsẹ̀. ilẹ̀kẹ̀ ẹsẹ̀. ṣùgbọ́n àwọn èèyàn ò jẹ́ ń gbádùn. gbẹ̀dẹ̀ ẹsẹ̀. Hmm. wọ́n ní rárá kí n má lò kí má lò kí má lò mm. mo gbọ́dọ̀ àti bá ti fẹ́ ọkọ tọkọ mi bá gbà mí láàyè kí n lò má lò ọkọ mi náà gbà mí láàyè mm. ọkọ mi sì nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ó sì ń kó mi jẹ bẹ́ẹ̀ mm. ṣùgbọ́n gbogbo ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn oge yẹn mm-hmm. ní tó máa ń fa àṣejù ẹ̀ ni pé ta bá ti lò ó ní ọ̀nà tí ò yẹ ká lò ó bẹ́ẹ̀ ẹ̀gbọ́n wa kan ló sọ fún wa pé òun lọ lórí onú mọ́tò ọmọ yẹn ó dẹ̀ kó gbogbo bèbè yẹn ó kó sókè bá kó sókè bá ah, ọmọ pa bóòtù dé ọmọ ọmọ fi bẹ́ẹ̀ ni. Ah! ara oge àṣejù tá sọ nìyẹn